الرحيم اللهم لك الحمد أنت قيوم السماوات والأرض فيهن ولك الحمد أنت ملك السماوات والأرض فيهن ولك الحمد أنت الحق وعدك الحق ولقاؤك الحق وقولك حق والجنة حق والنار حق والنبيون حق ومحمد صلى الله عليه وسلم حق اللهم لك أسلمنا وبك آمنا وعليك توكلنا وإليك نبنا أنت المقدم وليس قبلك شيء وأنت المؤخر وليس بعدك شيء اللهم اغفر لنا ما قدمنا وما أخرنا وما أصهرنا وما أعلنا اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من عمل الذي يقربنا إلى النار اللهم اجعل هذه جلسة حجة لنا ولا تجعلها حجة علينا اللهم من أحييته منا فأحياه على الإسلام آه. ومن توفيته منا فتوفه على الإيمان برحمتك يا أرحم الراحمين إنك على كل شيء قدير إلهي لا تقدم إن فعلت بخلقك ما تشاء كما تشاء بخلقك ما تشاء كما تشاء إلهي أنت تفعل ما تشاء تفعل ما تشاء لما تشاء إلهي أنت تفعل ما تريد وتفعل ما تريد لمن تريد وتفعل ما تريد لمن تريد تفعل ما تشاء وفق ما نشاء بما تشاءون ووفق ما نشاء بما تشاءون إلهي لا تعذبني فإني مكير بالذي قد كان مني مقرا بالذي قد كان مني إلهي لا تعذبني فإني كثير بالذنوب وقد جاءك مقر بالذنوب وقد جاءك فإن أغفر فإنك نرجو رحمة فإن يغفرون فما سواك وإن تكفرون فما يرحم سواك فأغفر من ذنوبي والخطايا وأرحمنا برزقك وأرحمني وأرحمنا برزقك وأرحمني مولى المسلمين على الإسلام دينك راسخين على الإسلام دينك راسخين إذا يصل العلماء يعون فكل شيخ نيب إمامنا فكل شيخنا إبراهيم إمامنا أنت للعلماء والنور فكن لي كيف تنظرني معزا فكن لي شيخنا يدعني معزا للعلماء سترا وكن لي شيخنا إبراهيم سترا فقل كيف إبراهيم سترا أنت للعلماء فضل فقل لي كيف إبراهيم فضلا فقل لي كيف إبراهيم فضلا فلا تجعل أولا كاتبه كحوت يعيش من المياه لا تعيش يعيش من المياه لا أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عليم فتنصر ويبصرون بأيكم المفتون إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين فلا تطع المكذبين ودوا لو تدهن فيدهنون ولا تطع كل حلاف مهين هماز مشاء بنميم من بالحق اهتد الأثيم كل بعد ذلك زنيم كان ذا مال وبنين إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين ونسمه على الخرطان إنا بلاغ بلانا الجنة إذا قسموا لا مصبحين ولا يستثنون فطاف عليها طائف من ربك وهم نائمون فأصبحت كالصريم فتنادى مصبحين أن اغدوا على حرصكم إن كنتم صارمين خلقوا وهم يتخافتون ألا يدخلنها اليوم عليكم مسكين وغدوا على أرض قادرين فلما رأوها قالوا إنا لضالون بل نحن محرومون قال أوسطهم ألم أقل لكم لولا تسبحون قالوا سبحان ربنا إنا كنا ظالمين فأقبل بعضهم على بعض يتلاومون قالوا يا ويلنا إنا كنا طاغين حسارة ربنا أن يبد لنا خيرا منها إنا إلى ربنا راغبون كذلك العذاب ولعذاب الآخرة أكبر لو كانوا يعلمون للمتقين المتقين عند ربهم جنات النعيم المسلمين كالمجرمين ما لكم كيف تحكمون أم لكم كتاب فيه تدرسون لكم فيه لما تخيرون أم لكم أيمان علينا بالغة إلى يوم القيامة إن لكم إن لكم لما تحكمون هم أيهم بذلك زعيم أم لهم شركاء فليأتوا فأتوا كانوا صادقين يوم يقشف أنفاك ويدعون إلى السجود ويدعون إلى السجود فلا يستطيعون خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون فذرني ومن يكذب بهذا الحديث سنستدرجهم من حيث لا يعلمون وأملي لهم كيدي متين أو تسألهم أجرا فهم من مغرم مثقلون أم عندهم الغيب فهم يكتبون فاصبر لحكم ربك ولا تكون كصاحب الحوت ولا تكن كصاحب الحوت إذ نادى وهو مقبول ولا تدركه النعمة من ربي لنبذ بالعراء لنبذ بالعراء وهو مظلوم ربه فجعله من الصالحين وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون وما هو إلا ذكر للعالمين وما هو إلا ذكر للعالمين الحمد لله رب العالمين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله فلا فوالله لولا أنت ما هدينا فوالله لولا أنت أنت أنت ما هدينا ولا تصدقنا ولا صلينا ولا تصدقنا ولا صلينا ولا تصدقنا Ọ̀pọ̀ni fún ọlọ́wọ́ bá jẹ máa. Alhamdulillah. Ọ̀pọ̀ni fún ọlọ́wọ́ bá. Alhamdulillah. Ọ̀pọ̀ni fún ọlọ́wọ́ bá náà. Alhamdulillah. Ọlọ́wọ́ bá tó kàwá ẹ̀ nínú ẹni tí ń karùmọ̀ bá náà lọ wẹ́rẹ́wẹ́rẹ́. Ṣé a fi wá wà ní etí dèdè tó kárí Ramadana náà? Tí wá sànù wa àwọn ilẹ̀ tí ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tí ń ka ọ̀rọ̀ ọlọ́run fún àwọn èèyàn. Àwọn ẹ̀wà ilẹ̀ tí ń gbọ́ àwa ilẹ̀ tí ń gbìyànjú àdìmúlò wẹ́rẹ́wẹ́rẹ́ àábí bá wá sọ́lọ́ ọba ní sálẹ̀ mọ́nà. فوما كنا لنهتدي لولا أن هدانا الله سنتل من نتيجة سنة الله بابا في منا gbogbo àmà yìí pátá ìmọ̀nà yìí kò sí látọwọ́ ẹ̀dẹ̀kẹ́kẹ́ tó jẹ́ ọwọ́ ọlọ́run ọba lọ ṣùgbọ́n ní onísábàbí ń aláwọn anẹ́bí sábàbí wa anẹ́bí wa Muhammad sọ̀rọ̀lá Fàwọ́lá ìlọ́lá tàdá iná. Fàwọ́lá ìlọ́lá àǹtàmà tàdá iná. Fàwọ́lá ìlọ́lá àǹtàmà tàdá iná. Fọ́lá tọ́tọ́ jẹ́kùnà wọ́lá fọ́lá iná. Ṣé bá ṣe àǹtàbí tọ́ra wọn bá fi ṣe sábàbí wọn fún wa? Mọ́ tàdá iná. والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على دين كله ولو كره الكافرون tí ọlọ́run bá fi ìmọ̀lẹ̀ rán tí ó sì pèsè síbẹ̀ kí lè ní àti ìdámọ̀ ṣe ọlọ́run ọba ló fi ìmọ̀lára anábìwá sallallahu alaihi wasallam. wàlẹ́bí àrùsọ̀lá rasulahu min huda wa dinil haqq. ọ̀rọ̀ ànábì ẹni pẹ̀lú ọ̀nà ẹ̀mà ó ti ra pẹ̀lú ẹ̀sìn òdodo bí ó bẹ̀rẹ̀ ọ̀ ala kullihi. ó bí ọ̀rùn kullihi wàlá ọ̀tàrẹ̀ àríkà àfihàn. ọgbọ́n tí àwọn kèfèrí fẹ́ dá wọ́n fẹ́ ọwọ́ kọ ìsìláàmù náà ni yóò máa borí pẹ̀lú nǹkan mẹ́ta ni yóò máa borí ìlọ ìjọ́kí wọ́n bàyà ní wọ́n jihad. والذي أرسل رسوله بالهدى ودين الحق يقول pẹ̀lú ẹ̀rí ọba ní ẹ̀rí kan ní ẹ̀rí ilẹ̀ ẹ̀rí pẹ́kẹ́ èèyàn méjì máa ń fa ọ̀rọ̀ ẹni bá ti dé ọdún ẹnìkan ilé ẹ̀sìn Islam kì í ṣe ẹni tó kéré jù kì í ṣe ẹni tó dàgbà jù kì í ṣe ẹni tó kàwé jù kì í ṣe ẹni tó lówó jù ẹni ọlẹ́rìí lọ́lẹ́sìn. ẹ̀rí àti ẹlòmíín wá ń bẹ ó lẹ́rìí lọ okùn bí ó ti ṣàlàyé ẹ̀. والذي أرسل رسوله بالهدى ودين الحق ọ̀fẹ́ ọ̀lẹ́mà àti ẹ̀sẹ̀ gbọ́dọ̀ tí ń tẹ̀ ìsìlámù rà nábì ṣùgbọ́n ìsìlámù yẹ kò sàdédé wá lìyúbírọ̀ wà láàdí nìkúnlì ìsáàmù yẹ yóò máa rẹ̀ lọ́sí lórí gbogbo ẹ̀sìn yòókù pẹ̀lú ẹ̀rí yẹn wọ̀gbàyà àti gbòdì lè ṣàlàyé ẹ̀rí sí ọ̀nà ẹ̀lẹ́gbẹ̀ẹ́ ìdí ẹ̀rí kì í di àpótí gbogbo ṣàlàyé ẹ̀rí tó gbogbo ṣàlàyé kò lè ṣe ìsáàmù ò ní máa borí wọ́n mọ ẹ̀rí ó tún إنا أنزلنا إليك الكتاب بالحق لتحكم بين الناس بما أريك الله ولا تكن للخائنين خصيما

láàmùdà lílí nìyẹn yí pé kí ni ìdíta fi sọ kùránì kalẹ̀ báyìí náà lè fi bí máa ààrẹ ṣàwọ̀. ọ̀fìn tọ́lọ bá fi mọ́ yìí dájọ́ kí lè ti sàlàyé báwọn ẹgbẹ́ lè jẹ́ rí. wọ́n lè ẹ̀rí irun dà ẹ̀rí àwẹ̀dà ẹ̀rí zàká. ó ti ń gbé kùránì ẹ̀mọ́ òde yẹ kùrẹ́ sápẹ̀dì gọ́fúnmẹ́ntà láti sọ kó fi máa bẹ̀rọ wárí wà látàkùn wà látàkùn lílọ́kọ́ ìnìyàn àkàfí máa ẹni tí ó ká ọ̀rọ̀ ọlọ́run bá kó mọ́ bá jíyà ọ̀pọ̀ fẹ́ ṣe rẹ̀pẹ̀ ìrètí ìgbésí tí ó sọ̀rọ̀ ọlọ́run bá bí wàá máa sọ pé kílẹ̀ is just a book just a book like encyclopedia is a book also. so yóò mọ wá torí pé lójú ẹ kò sí n tó látàrí nínú Al-Quran àti tó bẹ́ẹ̀ kà fún nígbà àmẹ́bí ọlọ́run ọba ní mọ́gbà fẹ́ gba ẹni tí ọ̀rọ̀ ọlọ́run ò jọ lójú ẹni tí ò ní láńkì ẹ̀fọ́ ọlọ́run ra ẹni tí ò ní láńkì ẹ̀fọ́ ẹ̀sìn rẹ̀ mọ́gbà jìyà ìyẹn ló wá lọ ẹlòmíì lọ́pọ̀ comparative ẹ̀kọ́ pé àgbèlà àtẹ́yì ogun bí ẹgbó fi lọlé kí ẹ̀rọ àwọn náà tẹ̀sí abẹ́ ibùdó ogun bí ẹgbó fi ápùrọ̀ àrẹ òfin abẹ́ ibù. àrà òrìjà lè lẹ́sílẹ̀ àrà òrìjà lè lẹ́sà ní òjò tán wàkálù rọ̀sùn nílá. Wọ́kọ́rù rọ̀súùlì láyé áùlá wà àṣírọ̀ ọ̀rọ̀ lọ ní ẹmẹ́ka. Wọ́kọ́rù rọ̀súùlì láyé áùlá wà àṣírọ̀ Wọ́kọ́rù rọ̀súùlì láyé áùlá wà àṣírọ̀ أروا رجالي ليس في دين حجة وقول رسول لله أولى فوالله لولا أن ما فوالله لولا أنت ما اهتدينا وما صلينا وما صدقنا ولا تصدقنا ولا صلينا ولا تصدقنا ولا صلينا ولا تصدقنا ولا صلينا اللهم بارك في النبي صلى الله عليه وسلم بارك في عليك وعقيا النبي صلى الله عليه وسلم أنا في عن فوجونا النبي لا سوى لنا فريق آمين tí wọ́n ní ẹni yìí rẹ̀ tí wọ́n ní àyànfẹ́ rẹ̀ tí wọ́n ní ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n ní olùtẹ̀láfẹ́ rẹ̀ tí wọ́n ní ẹrú tí ó yọnu sí oṣù yọnu la wà ní sí àkókò tẹ́. ó ká bọ́ lọ bá ìsánú wa kárí yọnú ẹgbà kó tó tẹ́ gbogbo béèrè wa ní ọ̀sán lóru lórí ara wa lórí ẹbí lórí ara lórí àwọn olólùfẹ́ olùtẹ̀lé wa ọlọ́run fẹ́ ìgbà fún wa mọ́ wàá sílé yìí níka òkú ti àgbàlagbà. ẹ̀fẹ́ wa tọdún yìí mọ́bi ti àṣẹ mọ́ fún wa. ẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ tẹ̀sí yóò dúró lé mi ń di àbàdánà. bàbá wa ni ọ̀làbìyí nílá ìta àná. so àwọn ti tẹ̀yìn Ramadan yóò máa tó máa tẹ̀ wájú. so tò nílá yìí ní sìgá ẹ̀ àṣọ àṣọ rọ̀ ni àbíkí àwọn àwòrán máa ń pè àṣọ rọ̀ ọ̀tọ̀ kúrì ìbéèrè àti dáhùn ni àbáwò jẹ́ ibùdó láì lọ́wọ́ àdìsọ́ ọjọ́ àti wákẹ́ parí ẹ̀ sínú ẹ̀ ńlá mi ọ̀rọ̀ àwọn abọ̀rọ̀ náà ni a fẹ́ dúró sókọ́ sí náà láti mọ eré níjọ sọ́lẹ̀ tí ọkọ̀ tó tẹ̀lé ogun bíi ìdílé láì sàárà ẹni tí ọba sá tí ó sọ pé àmọ̀dá ti fẹ́ òun ìdí ẹ̀kọ́ ìsìn àyè tí ọlọ́run máa lọ àgbà náà wáyé pé kó wá fọ̀ yín kó kọ yín pé bẹ́ẹ̀ ti máa rìn mì ó ti wá gbọ́ àti fóyí oṣù gan ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún náà bá tó wá lọ pọ̀ ẹ̀kọ́ ọmọ gbọ́ àti lọ bẹ́ẹ̀ ìsìn ọlọ́sẹ̀ nǹkan tá à ń kọ́ ilé sísú olé bóṣù kama ẹ̀wọ̀n tí a ń sọ látijọ́ yìí pé wà ń nàka láàlá kúlókè nàwí wà ń nàka láàlá kúlókè nàwí. kódà ọ̀rọ̀ bíi ti gbà wípé a tóra àyà láti débẹ̀ ẹ̀rọ bíi ti a sì mọ bí a ti yà wípé náà. ọ̀rọ̀ wọlé bá lọ́nà àmọ́ ẹ̀rọ sọ̀rọ̀. ما أنت بنعمة ربك بمجنون وإنك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم وعبدت يرى بابو لليل lọ́nà kọ́lá àbùrà ń tún lọ́ وإنك لعلى خلق عظيم Àríwá Mọ̀dé Ànábì tí báwọn èèyàn lórí àwọn ẹbú ti báwọn olówó lò. Àwọn Ìyẹn náà a fi kàkù síwájú ọlọ ọgbọ́n ẹgbẹ́ ọ̀rọ̀ àwọn abọ̀rọ̀ náà dé ìyẹn ọlọ́run àwọn náà fẹ́ jí pẹ̀lú àwọn abọ̀rọ̀. Àbí àfẹ́jọ náà. Láàbà àṣàbẹ̀lẹ̀gí rẹ̀ liman ọlọ́pàá ọ̀rọ̀ ọ̀rọ̀ ma ti kọ́ ọ̀rọ̀ ti ẹ̀ kí ló wà ń bẹ̀ wọ́n mọ̀ fi sí dáadáa ó fi mọ̀ sí dáadáa sí àwọn ẹ̀sìn ọlọ́ ó fi mọ̀ sí dáadáa sí àwọn mùsùlùmí ó fi mọ̀ sí dáadáa sí àwọn aláìní gbogbo àti wọ́n ti wà lórí pé yàrá olùfúkọ̀rọ̀ fàyàzó ní ìrọ̀ ahọ́. yàrá olùfúkọ̀rọ̀ fàyàzó ní ìrọ̀ ahọ́. wọ́n mú mi ní àwọn onídìí ìjà mọ́ ọ̀rọ̀ fi rọ̀.

رضي الله تعالى عنه وارضاه Aṣọ bó ti sọ fúlámù lọ́wọ́ ànábì wa Muhammad. Aṣọ iṣẹ́ tó lọ ṣe fẹ́sì nínú àwọn ìjọ rẹ̀. Ó bẹ̀rẹ̀ láti bàbá rẹ̀, tó dórí àwọn ọ̀rẹ́ rẹ̀, tó dórí mọ̀lẹ́bí ẹ̀, tó dórí ìlú. Ó sì ṣiṣẹ́ yẹ kí ànábì ti pàkódà. Sallallahu alaihi wa sallam. Iṣẹ́ tí àwọn olówó ń ṣe lárí. Yáwà tí olùsọ́ ṣe fọ́dún mẹ́wàá, olówó olùsọ́ lọ́jọ́ kan àbá dáwà tí ó lò sí yóò ṣe fún ọdún mẹ́wàá olówó ọlọ́run ọba lè rọ́kùn kó sí lọ́jọ́ kan ṣe ẹni wá wáyé ẹlẹ́yìn ṣiṣẹ́ ní gbẹ́jà lè bá oníbẹ̀ ni kẹ́ni kọ́lé òun tí nílé o ẹ̀rẹ̀ máa fi òun tí nílé o ilé ni wọ́n fún yín ní gbẹ́jú sẹ́ọ̀ ní ẹ̀jẹ̀ kan ọ̀rọ̀ náà ní kọ́dà kò tó bí àbùkátà èló wá lẹ́ mẹ́rin ṣèbù lóṣù à ó náà nílò fún ṣèbù ten thousand fẹ́ nínú nàìjíríà ṣèbù wá ṣèbù ten thousand fẹ́ fi wá kọ́lé fẹ́ni gbé àjọ àkóbọ̀ ṣàlùbàdì àbí kọ́lápọ̀ ìṣọ̀lá eléwúro àbẹ́léwúro wọ́n ti súnmọ́ bóṣù dárú sàlámù sí mẹ́mẹ́ ẹ̀mẹ́ ìrìnà àwọn ọmọ yóò mọ̀ nílé kí ó gidi lọ ẹ̀jù mẹ́rin wà sí gbọ́ ẹ̀yà owó náà ní òsì four bedroom flat kan wà níbẹ̀ ọkọ̀rọ̀ rẹ̀ nu ìwé ẹ̀ náà nu ọbádọ́lá ẹsẹ̀ wíwá kí n káyìí ìbáṣepọ̀ tó yìí ń wọlé o. àrà ìṣe kìí jẹun. yóò di náà nù. yóò di. máa bọ̀ ní ti ìnà wà dúníyà ìlà dídá máa láwọ̀ ọ̀gá ọ̀wọ́ òmìnir dúníyà dídá. ọ̀rọ̀ sí ìbòmíyá ìrárí. ti yá. Wọ́n ní kí yóò ṣe jù. Yàrá gbájá. Ìbáyìí ni wọ́n pè wọ́n báyà. Yàrá pé tí àwọn yìí bá ti ń lo ìjáàbù eh. ẹ bá gbé àmẹ́rà tí ń bẹ lọ́gbà òkú títà títí. Ah, ṣé kó bẹ̀rẹ̀ lálẹ́ yìí ni ṣé orí ni kó bà bójú àrẹ́ sẹ̀ kó bẹ̀rẹ̀ ó gbò. ilá sọ yìí pé láàbà àfàbẹ̀lẹ̀ rírá ìmọ̀lẹ̀ sọ̀kọ̀. àmẹ́sẹ̀ wà á fọwọ́ yẹ pẹ̀lẹ́ mọ́rọ̀ ọwọ́ ipa ti sínú. wọn kọ́ mọ́ sára ẹ̀jẹ̀ á lè fọ́fẹ́. àmì àmì

وبما رحمة من الله لنت لهم ولو كنت, ولو فظا آه. غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين وبروا النبي محمد صلى الله عليه وسلم فبما رحمة من الله لنت له عالتي رضا الله بانك ونافبا ولو لقلوه ولو كنت فظا غليظ القلب فضل له لانفضوا من حولك اللي لا لم تغيري يسي يسي مكة وكيمة أما كنت أقول àwọn afẹ́fẹ́ mọ́ wá lè jẹ́ àfọ́ oníṣúra bó dára nù ẹ́ àájẹ́ wọ́n dé yìí àwọn yóò lè dóbi bí a kẹ́ lọ yẹ ibú dẹ́gbẹ́ mi ẹ̀tọ́ lọ wé tòun mẹ́ta tí yóò gbọ́n tó fẹ́ sọ́ba. Fọlọ́wùkùn tafọ́wọ́n rọlí wọlùkọ́ ìbìlà. Ọlọ́tí láwùfà gómìnà olùgbò ó sàtẹlẹyìn rẹ. fàáfù ànhùn. fàáfù ànhùn ó tó lábójúkú àfojúdáwà ó lábójúkú òní. fàáfù ànhùn. ìwé ẹ̀lẹ́ ni tí a wá fẹ́ sọ ní pàdé ànábì ṣe máa ń fara balẹ̀ sọ̀rọ̀ àwọn tí wọ́n jẹ́ àgbìnìyà àti àwọn ẹni pàtàkì nínú ọjọ́ wọ́n lè wu wa gbọ́ sí ànábì nígbà rí. ṣùgbọ́n mi fẹ́ àti ìwúkọ̀ pàlára àwọn yóò wà sí ìdúró kàdé. afọ onu ní àfáwà ó túnbà ibn Rabi'a ó ní ọlọ ó ní ọgbọ́ sọ fáwọn ọ̀gá ẹ̀dẹ̀ sẹ́yìn dání ẹni yìí sì ó túnbà ibn ó ní sí nínú àwọn fún àwọn èèyàn rẹ̀ ọkùnrin wa sọ nígbà kan wípé ó sì wọ̀lẹ́ bu àwọn ọkùnrin sí àwọn ọ̀tá nàbì tó wọ́n tó jẹ́ ìhàn. ànábì lójú kò ní afurasí yẹn lónìí rẹ̀. yá masara kurai ẹ̀yin kurai sí. ala qumu ila muhammadu fa ukallimu. ó ní fẹ́ bẹ̀ ni pé mo fẹ́ dìde báyìí mo fẹ́ lọ bá ànábì mi lọ́dájọ́ kò sí mo fẹ́ lọ bá àfa àwọn ọ̀rọ̀ kan. يعرض عليه أمورا لعله يقبل بعضها فنطيع أيها الساعة ó ti máa rọ́dà lẹ́nu fẹ́ràn bá sọ àwọn ọ̀rọ̀ kan tí má bá sọ àwọn ọ̀rọ̀ yẹn mo mọ̀ yí pé ó ṣe é ṣe kọ́ gbọ́ díẹ̀ nínú ẹ̀ ó ṣe fẹ́ gbòmìnira o àwọn ọ̀rọ̀ tí màá bá sọ ó ṣe kọ́ gbọ́ díẹ̀ tó fẹ́ gbọ́ díẹ̀ nínú ẹ̀ á ti ẹ̀ kí tó bá gbọ́ yẹn náà á fi máa lò ẹ̀yẹ kó fà á nà kó tiẹ̀ já sinmi ó dákẹ́ dáwà yìí dáwà yìí ti pọ̀ ju kò já gbádùn nínú ìlú bàdáàlì tàhíìnà aslama hamza kí ló sì bí ní pé wọ́n ti rí pé àwọn kòǹsà kòǹsà nínú àwọn ti ń gba ìsìlámù hamza ti gba ìsìlámù nígbà náà ẹ̀sì mọ́ bí Hamza ṣe rí lẹ́yìn ṣùwádá wọ́n fẹ́ tún sẹ́yìn lóṣù àdáyé àmì wọ́n fẹ́ tún sẹ́yìn lóṣù àdáyé àmì Hamza nígbà tó gba ẹ̀sìn wọ́n rí pé ìyẹ̀pẹ̀lẹ́ fi ń dé wá báwọn díẹ̀ díẹ̀ nìyẹn kò ní àálejò padà fi tèèyàn rẹ̀ ń tiẹ̀ wípé ẹ bá tiẹ̀ ń sọ pé ẹ á lè rí bá ẹ á lè rí bí kan à ẹgbàgbé bí àwọn èèyàn tẹ́sí jẹ́ sóòrò. wà á ń fẹ́kẹ̀ sáyé ìdún ṣúhàdá àmì wà á ń fẹ́kẹ̀ sáyé ìdún ṣúhàdá àmì محمد نبي أخي وصيري وحمزة سيد شهداء عني وحمزة سيد الشهداء وجعفر الذي يمسي ويضحي يطير مع الملائكة دون أمي يطير مع الملائكة دون عمي وجفار وبنت محمد زكري وإرسي من له بدمي ولهمي من له بدمي ولهمي وصبت أحمد وصبت أحمد ولدي منه فأيكم له سامو كسامي فأيكم له سامو كسامي سبقتكم إلى الإسلام قرار صغيرا ما بلغت أوان علمي صغيرا ما بلغت أوان علمي ẹ̀ máa ń jẹ́ káwọn èèyàn mọ bí èèyàn ti tó àti bí èèyàn ti ná nínú ẹ̀sìn ṣàgbọ́n ní Usman ṣe hmm. nígbà tí wọ́n ti wọ́n lé pé ẹ wá kò sọ dára àárín ilẹ̀ ẹgbà wí bí mo ṣe ṣe nígbà tí wọ́n fẹ́ ra bí rúrú mọ̀ nígbà tí àtẹ́tẹ́ fẹ́ẹ́ ṣèjì ìzọ àwọn ọmọ ogun ẹmọ fẹ́lẹ̀ èèyàn lè sọ ìdílá dẹ̀yìn àpòlọ́dọ̀ tàbí ǹkọ́ wọ́tájì àmọ́ iye a ara wa lò ìwọ́n tó ń ṣe ibi tó ń ṣe láti Muhammadu Nabiyyu akhi wasiri. Ó jẹ́ àwọn ọmọ bí ànábì ti jẹ́ sọ wípé, ṣé bí abẹ́ ìmọ̀kì ànábì ní ànábì yìí, èmi ju ti ọtí ẹ lọ́tọ̀ mi ju ànábì yìí jẹ́ lọ. Àfi ọmọ ìyá mi. Muhammadu Nabiyyu akhi wasiri. Bẹ́ẹ̀ náà sì وأمسكوا فاجدوا شهداء عني وأمسكوا فاجدوا شهداء عني Ẹgbàjẹ́ wọn á wo ti àlẹ́bí ẹ wo ti àwọn míì. Ẹ̀hánzá tó wọ́n àlẹ́bí ti gbogbo ayé ni. Ìjẹ̀gbà. Wàhánzá tó. Àbúzà ń kọ́. Sẹ́yìn dùn ṣẹ́ àdá ìhání. Ọ̀gá ní gbogbo ẹgbẹ́ ọkùnrin ọ̀rọ̀ wọn. Àbúzà orí kò mú nínú wọn.

كثير عني يطير معي الملائكة من عمي محمد نبي أخي وسيري وحمزة سيد شهدائي عمي وحمزة سيد شهدائي عمي آه، كفروا ناس وجبت àwọn màláìka ọ̀rọ̀ ọba wàjá fáàrù àti wọ́n ní bọ́wọ́ máa ń sá lẹ́tí bá ṣe ike mọ̀ ń wo àmì bá ṣe ike mọ̀ ń wo sí ọmọ ìtàgé ìgbà. lọ́mú sí wáyé bí sí i. ọjọ́ yóò ká jẹ kẹyẹ sá kẹyẹ tọ́jú ẹ̀sìn kẹyẹ ó wá gbé ọmọ ìgbé káàdì gbogbo sẹ́yìn. yòókì màálì màláìka ti bùnú àmì yòókì màálì màláìka ti bùnú. ó kálukú ẹ̀sìn mẹ́tẹ́fẹ́ ẹ̀mẹ́tẹ́fẹ́ ẹ̀mẹ́tẹ́fẹ́ Hali ilé ta Mùhàmmadi sọ́kà ní ìwà irisí. Ọmọ ta ní ẹ̀mí ilé ètè mú kí mi máa lọ pọ̀ láti di Mádó sí Maraki ọmọ ànábì ẹ̀jẹ̀ rẹ̀. Wà ta Mùhàmmadi. Sọ́kà ní ìwà irisí. Mẹ́ta ló mú wẹ̀ tó fẹ́fẹ́. Mànútù lẹ́rù àb بدني ولمي منوت لا معبدني ولا أعيد بارك الله فيك أنا مكمن وأنت مكمن ọba àgbẹ̀bì. Wàsíbìta Ahamadi wàlàdà ìyàní. Ṣọ́pá tó wá ní ànábì ní ọmọ ọmọ. Kò ọmọ ọmọ fún ànábì nípò mi. Ó sọ̀rọ̀ wọn lè lọ. Ẹgbẹ́ Alè ló gbé àwọn Hassan láti máa bí oní ẹbí ọ̀hún rẹ̀ òsì ànábì òní ọmọ ọmọ ẹ̀kẹ́kẹ́ tó ju ọ̀dọ̀ òun lọ. wàsíbi kọ́ ahamadi wàlẹ̀dà ìyára. ojú ara mi ò tó yára. ìgbé tí ọ̀fẹ́ bá fẹ́ rú pé ọ̀fẹ́ ti wàá mọ̀ kó wa mọ́ lẹ́yìn àfẹ́ pé ìgbà kí àwọn kùrẹ́sì ti ń rí pé ẹ̀sà lẹ́bi ti fẹ́ mọ̀ ìjàlẹ̀ àwọn kòǹsàkòǹsà ti fẹ́ mọ̀ ẹgbà ìsìlámù kí ni wọ́n túbọ̀ àbúrò wà bí àfiwá lọ bá àdínẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam. ọmọ yẹn ní à kíkúrà sàgbọ́n fún àkùrẹ́sì ló ṣe kí lọ́ba kí ni Abdul Walid lọ́ba kò sí àdínkù ọlọ́ba ó ti bá lọ́ba ó ti bá àdéjọ́ ọ̀rọ̀ قم إليه إن شاء الله الرحمن قل قم إليه فحلمه لا تقوم بصره ثم عادي على بان نبوة محمد صلى الله عليه وسلم ما صلى الله عليه وسلم وأشكر النبي صلى الله عليه وسلم قال يا ابن أخي ní ọmọ ìyá mi Muhammadu ọ̀gbọ́n wáyé ìlẹ́kàmílà ara wa ni wọ́n náà tó kìí ṣùgbọ́n àìsí ojúṣe ànábì wa Muhammad aláwọ àlẹ wọn fẹẹ sọ̀rọ̀ láti gbé ànábì kó ẹlẹmí ń bẹ kò ní pọfà gidi gbé kó lórí súnmọ́ ẹ. Afa ní ìlú pọ̀ jù ọmọ ya kan ní bá mi sọ̀rọ̀ pẹ́pẹ́ ẹni tó sọ́mọ́ pé ẹ̀yẹ́ àgbàgbà ṣé ṣe ti ká ìfọ́ dòkú. Ṣé wọ́n ní òkú bíbá òkú? Ṣé gbọ́dọ̀ yẹ kò ṣe dé òkú tó ìfọ́ òkú? Wọ́n náà wò ó nìkan láti fi ìtàn bọ̀ lórí òtún lè mékọ̀ mọ́. ó lè sọ ọ́hún títì ẹ̀kúsí ní ọ̀bẹ jókòó sínú ẹ̀mí èèyàn ẹ̀tọ́ náà máa lórí ẹ̀ náà. ọjọ́ kábẹ́lẹ̀ ìtọ́lá gidi kò ní gbọ́ ẹja fi ẹ̀lẹ̀ ní kò ní bí dáadáa ẹ̀ bá fi padà. ó ní àdébẹ̀ ẹ̀sán lára iṣẹ́ ní wọn náà ní ọ̀ wọ̀lùmẹ̀kẹ́rì ti dá sàm ìwọ̀n gan nínú rẹ̀ tó lápẹ̀ nínú ti wá. إنك قد آتيت قومك بأمر عظيم أسوات تسعة يا مدونة فلو على أمر كتبي فرقت به جماعة وتقي جماعة وقد رأى سوى صنفة الذي لا يفوت فيه لنا إنتي وما صنع وصنفت به الأحلام أو تجرب جبين ووجدت ولا مبا وتي جبلا وتي جبلا سوى ọjọ́ ọdún kàfàrà àwọn tó ti lọ nínú àwọn ọ̀dà àwọn ọ̀dà ti kú ó ti bọ̀ wọ́n kéde fásitì àmì mú ó ti sàmì àmì yìí lọ́rọ̀ tí mo fẹ́ bọ̀ sọ ìjú níta. Ah, ìwọ náà mo fẹ́ sọ àwọn ọ̀rọ̀ kan fún ẹ̀tún wo, mo máa ń tọrọ owó ni. Ẹ bẹ́ẹ̀ lórí ìjà yìí pé wọ́n yẹ nǹkan tó pé oṣù lọ́sà sábò tí ń lò jábò tí ń bodé ti ṣe àwọn ọkọ ọ̀rọ̀ lórí àná. Òbí mi ọ̀sà pọ̀ máa ń wà convince lórí ìjà òdìdì. Ṣé ń kù tó lọ àwọn kan ti olóògbé àti wọn fẹ́ tí wọ́n pọ̀ mẹ́ sọ́kọ̀ rárá pé náà kájà. Ìwọ náà wo báyìí wo báyìí ẹ̀jẹ̀ kẹsàn-án ó mú ọ èsì náà máa ń lo owó ẹ̀ ọjà kí ìwọ ń sọ fún ń sọ fún lóru ni pé mo ti wá lọ lò jáàz wọ́n sọ fún ọjà onípọ̀ lójú wọn ìwọ náà sọkọ bá wọn nù àdúgbò wọn náà sọ fún rẹ̀ hmm. ẹjọ tó kó fún ẹjọ mọ kò yé yín náà ní ìwúrọ kúrẹ ìlú jáàbù ni oríire mo fẹ́ sọ yín ẹjọ sunkún ẹjọ pàdé láti jẹ náà ẹjọ sunkún mẹjú mẹ ẹràn mi lọ́wọ́ ẹjọ ìwájọ máa rẹ láyé ìyànjú ọ̀rọ̀ wọn jẹ kí ẹkún wó kàn wọn náà irú ẹ ṣẹlẹ̀

tó bá wù ọmọ ẹ̀sọ́ ọ̀bọ̀lúwà lè jẹ́ òkúba ọ̀bọ̀ ọ̀bà ní ọ̀bọ̀fẹ́ ìdókò mọ́ni. Ní àdáwẹ̀ sí Londona, ilé àti Lájọ́ wa bí àdé ọ̀nà àti bílẹ̀ bẹ́ẹ̀ do ṣó fẹ́ owó ni. Sallallahu alayhi wa sallam. Mo dáwà ẹ̀jẹ̀ rí ìdójì sọ okùnrin sọ. Sowó sowó lo ní ìdí ni. Èmi ò mọ bí màá ṣe mobilize ara ọkọ̀ yẹn sí àgbòwò mọ́. Dàgbẹ́wọ́ bíi wá dáwà tó ń ṣeun wọ́n ti jọ mọ́ àkùjọ àkòwòjọ fún ọ. wọ́n sì ní iyì lọ́fẹ́ àbúkàtúnṣe káníkò lọ́fẹ́ àbúbáṣejọ́ jọba. ó ní ká sì ní ẹni tí máa wá bọ́ ń lo ọmọ ọ̀nà tó gbà púpọ̀ ọ̀fẹ́ tó rẹ̀ mọ́ ilé sáré tó ń rí fàáfi jìbìrì. Ní àmọ́ bí a ti lọ wá àwọn dókítà tí wọ́n tọ́jú rẹ̀ tó fi lórí ìdíkúrí ẹ mọ́. Ẹgbọ́n ti àìdí ọ̀bà fún ojú ẹ̀ sallallahu alayhi wa sallam tẹ́ ẹ̀ náà ti sọ sọ́wọ́ ọ̀gbọ́n àgbọ́n àgbọ̀ ọgọ́ púpọ̀ àìdí ọ̀bà tó pè fún sallallahu alayhi wa sallam ìpè rẹ̀ láàrin àwọn èèyàn sallallahu alayhi wa sallam ìpè gbogbo ẹ̀ nígbà ó ní ọkọ̀ kọ́ra fún àmì mi àmì tí mo ti gbọ́ díẹ̀ mo náà ìṣòfin. rẹ̀ ni afa ẹ o ti fún àwọn ẹgbẹ́ ìdáná olóògbé yóò wá sọ pé ẹ̀mí owó mo ti ẹ̀fẹ̀ kẹ́tì ẹ̀ kó ó ní afa àmì ń gbọ́ tí wọ́n náà sọ àmì bíi bisimilahi rahman rahim hamim tanzilu minar rahman rahim. كتاب فصلت آياته قرآنا عربيا لقوم يعلمون بسم الله الرحمن الرحيم حميم تنزيل من الرحمن الرحيم كتاب فصلت آياته قرآنا عربيا لقوم يعلمون بشيرا ونذيرا فأعرض أكثرهم فهم لا يسمعون وقالوا قلوبنا في أكنة مما تدعونا إليه وفي آذاننا وقر ومن بيننا بينك حجاب بل إننا عاملون قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فاستقيموا إليه واستغفروه وويل للمشركين الرحمن الرحيم كتاب فصلت آيات قرآنا عربيا لتغني يعلمون بصيرا ونذيرا فعرض أكثرهم فهم لا يسمعون وقالوا قلوبنا في أكنة مما تدعونا إليه وفي آذاننا وكرا ومن بيننا وبينك حجاب فاعلم إننا عاملون كلما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد تستقيم إليها تنفرون وويل للمشركين وويل للمشركين Ẹkúta ọmọ èsì ọ̀rọ̀. Hmm. Ìyẹn sọ orí ọ̀gá fẹ̀jìbọ̀ wá sọ̀rọ̀. Ẹwù pẹ́lú ìgbà tó ń gbà tó gbé ọ̀rọ̀ fún ànájì tó fẹ́ lámíkẹ́. Báà, ṣé lọ fẹ́ ànájì ká fún lọ fẹ́? Ṣé àkọ́lọ́ fẹ́?

تنزيل من الرحمن الرحيم تنزيل من الرحمن الرحيم èyí tí mo wá èyí tí mo ń sọ fún yín tí mo ń kà fún yín àti فصلت آياته قرآنا عربيا لقوم يعلمون كتاب تلك ni فصلت آياته ọlọ́wọ́ bá ti ṣàlàyé gbogbo àwọn àyà rẹ̀ àwọn ọ̀rọ̀ inú ẹ̀ àwọn àmì inú ẹ̀ ó ti ṣàlàyé ẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́. Qur'anan Arabiyya. ó ṣe ní tí ó máa mọ ẹ̀ka fún yín sẹ́yìn náà mọ ẹ̀ka àròbíyá ó ṣe lédè lárúbáwá. Níkàmí àlẹ́wò. Àwọn ẹ̀jọ́ tó bá nímọ̀ sí wọn lórí kí ni Kùránì máa ń ṣe kà fún. Àti ìrọ̀ wọ̀nà bí rọ̀. Ó jẹ́ ìró òdòdó fún gbogbo ẹgbẹ́ tẹ̀lé wọ́nà fi ra. Ó ti jẹ́ ìkìlọ̀ fún gbogbo ẹgbẹ́ ya pa rẹ̀. Báwo bá kílọ̀ rú o? Báwo bá yẹ ẹ̀sìn? Fàárọ̀ bá àtúntàwé máa ń fa àrọ́bà Nígbà tí mo wá ń kàá fún yín, ọlọ́run ló sọ̀kalẹ̀ fún mi bẹ́ẹ̀. Èmi wá ń kàá fún yín, bàṣẹ́ wọn àbí rán. Máa rọ́bà àtàrà òun mọ̀ tó tọ́pọ̀ lọ́pọ̀ yín. Ilẹ̀ ìgbàgbọ́, ọ̀pọ̀lọpọ̀ yín lẹ gbórí lẹ fẹ́ kọ̀yìn sí Àkùránì. Bẹ́ẹ̀ ni àwọn ọ̀dọ́ ọ̀kí bá rò wọ́n. Ẹ fẹ́ gbọ́ lóko pé yóò wúlò fún ẹ̀yìn

ألا بذكر الله تطمئن القلوب ẹgbẹ́ tí èsì lọ yìí mọ́jọ jẹ́kọ́ wà fún ti tọ́fọ́ èyí ṣe mọ̀láíkà èyí tó ti ń pa òun náà ń sọ rẹ̀ sí fún ẹ̀mí rẹ̀ ìyẹn máa ń gbọ́rọ̀ lọ́nà. ọlọ́run bá ní kí ká bọ́. ìtàbọ̀ mo sí láti àyàdùn ọ̀hánàlọ́wọ́ mi yá nípa mi yára. bàtìrọ̀ wà nàbìrọ̀. bàtìrọ̀ wà nàbìrọ̀ bá ọ̀dọ̀ àti bàrún bàrún lára ẹ̀sìn náà. وقالوا قلوبنا في أكنة مما تدعونا إليه قالوا قلوبنا في أكنة عليه ولا يا ودي دقة Ibi ànábi ti àwọn tí àwọn ò ní gbẹ́gbẹ́. Wà pẹ̀lú bí kúrò, wà pẹ̀lú kúrò mọ̀ láti àkínlẹ̀ nígbà ọ̀rẹ́ ìrẹ́ ìrẹ́. Ìrẹ́ ni pé ẹ̀gbẹ́ àwọn ti wà nínú akókó tí wọ́n ti lẹ̀kùn mọ́. وفي آذاننا وقر ومن بينك حجاب ọkùnrin jírí ajé àwọn ti dídá tó kúrò pé máa tí fún ọ̀sán kí ló máa ń ṣe. ọmọ fẹ́ tó jẹ́ àgbẹ̀bí ìṣòro. قالوا في قلوبنا ما قالوا في قلوبنا وقالوا قلوبنا في أكنة مما تدعونا إليه وفي أذانا وقر وبين بينا وبينك حجاب فعندنا عاملون فعمل أمة تجيلو إننا عامل أمة تجيلو ọlọ́wọ́ adékùn. kò ní فاستقيموا إليه واستغفروه وويل للمشركين وويل للمشركين فلما سمع من عتبة عاصت لها ثم تتبع الجوع أراد ولا له بيتي وألقى يدي خلف ظهري هو ألقى وقال بس àbí kékeré mọ́ kọ́kọ́ mọ́ wọ̀nyọ́ láti dà ìlúmọ̀ káwọn fún mi ilé ìkọjá rẹ kìtàbù bí ìmọ̀ ibà tó ti mọ́. àbáná lọ́wọ́ mi ilé máa ń ta kọ́lù. àbáná lọ́wọ́ mi ilé máa ń ta kọ́lù. láti yẹn ṣe ìwé kan kí ṣe orin kí ṣe ọ̀rọ̀ ọ̀rọ̀ gẹ̀rẹ́gẹ̀rẹ́ kan àwùjọ ẹ máa ń là ká yóò rí pé tíra ilé ìyàtọ̀ ọ̀rọ̀ lọ́nà. ثم انتظر السنة فجرا منها ففجرا حديث عنك علق علق على وفجاء فجرا وفجرا صلى الله عليه وسلم فقام أطلع إلى أصحابه nígbà tí amẹ́ríkà fún síláàtì ọkà àdìmọ́sánda nígbà tí ó túnbà wá gbọ́rọ̀ ẹ̀ fi ah ọ̀nà nílé ọ̀tọ̀lọ̀ fún àwọn ẹ̀kọ́ sáré bí ṣe fọlọ́mọ ẹgbẹ́lẹ́gbẹ́ yẹ yìí nígbà tó dọ́dọ̀ wọn àwọn ẹlẹ́ ẹ̀lọ́hìn fúnbílà afọlọ́hún bu ara kọ̀dù jẹ́ abúlúwalí ṣùgbọ́n ìwádìí lẹ́dí dáàbà yìí bì í ogún tí abúlúwalí ti mú lọ́kọ́ ló mú dẹ̀ ọ̀rọ̀ bí yìí ìgbẹ́ ti ṣe tó náà ṣe dé ó ní àbúrú ẹ̀ẹ́fẹ́kọ̀ọ́ ẹni yà ní kùn sẹ́mẹ́tì kọ́ọ́lá ní wàláhì máa aláàlú náà ó wà ní ṣẹ̀yà rẹ̀ tó máa ń bọ́ pọ́lọ́gbà eléyìí kì í ṣe orí wàlá àbí sẹ́fẹ̀ eléyìí gbà pọ̀ síta wàlá abirika hànà ó kú òní sí ọ̀rọ̀ alágbèjà yà bá ìsàlọ kùráì ẹ̀yẹ kùráì sí àti òun ni ẹ̀tẹ̀lé mi ọ̀kan lu bàyí náà àdàbọ̀jù ọkùnrin ilẹ̀ o ọ̀bànàbí ilẹ̀ o jẹ́ ṣé wùdí ọ̀bànàbí mi o. والله لا يقولن لقول الذي سمعت منه نبأ عظيم ويتركهم من اه يقول يقول لك يا تيو سيف ودك فإن تصيبوا العرب حقر كحيتموه غيركم وإن يجعلوا على العرب حول فهم قوم ينتهي السلام لي تباري وني اه أبو عليك يا رب تسعفي وانا قال هذا رأي فيه أصنعوا ما بدا لكم كم يقولوا ربنا يسوع ìtọ́rọ̀ sí mi nípa tí ànábì sọ fún mi. Ìdí mo sọ fún yín, ìtọ́ bá wù yé èyí lè tó o. Ṣùgbọ́n ní ìpàdé ní ìdájọ́ lọ́wọ́ níbi bí ó ṣe parun ọjọ́ bá sọ fún báwò. Ànábì sallallahu alaihi wa sallam. Torí tí ànábì farabalẹ̀ gbọ́rọ̀ rẹ̀, ẹ jẹ́ kó rí èsì kan yẹ náà ṣe kí ojú kan. Ojú mi ní kí wọ́n ti lọ rí ìgbà ọdún mọ́lẹ́nu ni. Ẹni pàtàkì lẹ́ni láàárín àwọn ẹ̀rẹ̀ wọ́n lè kó gun wájà mẹ́jọ ní kí ló ti dájókòó sallallahu alayhi wa sallam. ó ti ṣe é sùn sábà kíkí ni káwọn sábà jẹ ọdún mà. wọ́n kàn máa jagun lẹ́yìn tí ọ̀bẹ ti gbọ́ bọ́lọ́. ọgbà àwọn ọlọ́mọ ti dùn ọmọ sọ ọ̀bẹ ọ̀bẹ ti. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا a ti bùkátà sí farabalẹ̀ pẹ̀lú àwọn tí ọlọ́run bá ti pẹ́lú a ti bùkátà sí farabalẹ̀ gbọ́. ẹ wo àdìsá anáṣẹ ìbùdó máa lè kí. anáṣẹ ìbùdó máa ń dókòó sí bàtà àti tẹ̀kẹ̀ náà òfin kẹ̀kẹ́ wọlé alájàmàlì ó gbé ìgbàgbò ní bó ti dé ọlọ́run tó gbàgbò ẹ sí ẹ̀gbẹ́ ìjọba dájú ọkọ̀ ìmọ̀ ọ̀tíà ọkọ̀ bèrè wípé ẹ̀yà dúró ẹ̀yà dúró kọ̀rẹ̀ ayọ̀kọ̀ Muhammad Muhammad àárín àwọn ìjọba rẹ̀ sọlọ́mọ́ àwọn ayẹyẹ tẹ́lẹ̀ ànàbí yìí mo tẹ́kì ọ́n ànàbí sì rọ̀gbọ̀ fún bẹ́ẹ̀ nìkan ẹ̀yìn àdọ̀họ̀rọ̀ rẹ̀ ànàbí ra ọlá ìdá àgbẹ̀yẹ̀ ìyá àwọn sàhárà. wọ́n ní ọkùnrin tuntun tí ó rọ̀gbọ̀ fún náà ni Muhammad tó bìrì báwọn bàbá náà sọ. ẹni ọrọ̀gbọ̀ fún tó rí tọ́fún fún náà ni rábìyàn náà ọkùnrin sallallahu alayhi wa sallam gbogbo alábi yẹn àmì ni mò ń jẹ o mo ti dáhùn kí ni wá o mo fẹ́ bí àwọn abẹ́rẹ́ kan ní o màá sì lé lórí ìbẹ̀rẹ̀ pẹ̀lẹ́ kí n lé lórí ẹ̀jẹ̀ ṣé bẹ́ẹ̀ tó rọrùn gíga mo ń dá lé olùfàmùsẹ́ dídùn náà alẹ́ kàfin mẹ́tàlá kí n lé lórí mẹ́tàlá yìí ń dájú ìfẹ́ àwàdà ìfẹ́ wẹ̀rẹ́ sí alákàjì aláyé àfi nàfi wọ́n lò lókun lórí kàmí nínú ẹ̀mí rẹ̀ òṣùpá àbúwá ṣe rí àwọn ẹ̀mí ní sálẹ̀ àmọ́ àbàdà lọ nípa bá wúrú náà ọ̀kan ó ní àtẹ́bí gbọ́ ìbéèrè wá bí o àtàlùkà bẹ̀rẹ̀ bí ọlọ́run rẹ̀ náà mo fi ń bí ọ lérò ọ̀rọ̀ bí náà kọ́bílà àtàlọ́wọ́ bá àwọn tó ti dá àwọn tó kájú rẹ̀ Allahu arsalaka ila bọ́ọ̀ ló pọ̀ láti káàmì àti wákàtí márùn-ún bó mú ájé àìmí ọlọ́ lórí ìsọ bẹ́ẹ̀ bọ́ọ̀ lórí káàmì ẹlẹ́gbẹ́ òkè ẹ̀dùn náà sẹ́lọ̀ sí wà lórí báyìí láàmà ẹgbà rẹ̀ àwọn ilé bọ́ọ̀ lórí sí àwọn ẹgbà aláta ẹni ẹlẹ́gbẹ́ àmẹ́bí rẹ̀ bọ́ọ̀ lórí káàmì ọdún kan oṣù oṣù kẹgbà rẹ̀ lọ́ọdún bọ́ọ̀ lórí sí àwọn ẹgbà bọ́ọ̀ lórí sí àwọn ẹgbà ẹlẹ́gbẹ́ lọ́lọ́ mi ajá fẹ́ bí sílẹ̀ ìfòta ó ń lọ́ra bọ́ọ̀ lórí káàmì ọyọ sọ́dá kọ̀ọ̀kan máa ṣe jàǹdá nínú owó wa ọmọ ẹgbà wọn làwọn tó ní kápá wàhálà ìlú anábì ní ọlọ́run ní kí n sọ bẹ́ẹ̀ mo ní bàbá ọ̀dà lọ́dún àmọ́ ah, ní kùdì máa dé ìtàdé yìí. Hmm. ẹ gbọ́dọ̀ ló ní kọ́ gbà mo ti ti bèrè tó fi ń dà rẹ̀ mo ti gba nǹkó mo wá mo ti mùsùlùmí. ẹ wo ẹ̀kọ́. ó ní kódà ìwà òdì mùsùlùmí nìkan wàá dọ̀rọ̀ súnlú ní wàrọ̀ yìí. ẹ ó ní wàá dọ̀rọ̀ súnlú ní wàrọ̀ yìí nìkan rẹ̀ mo ti di mùsùlùmí tó ọ̀sọ̀ yìí ti fi máa lọ tọ́ka sí àwọn àìsàn ti fara ẹ̀ èmi ní bàbá ẹ̀bù ibi ò sára dà àwọn ọgbà ní sábì tó bàtì. ọkùnrin yìí fi re ọ̀gá kan nínú àwọn ìyá rẹ̀. ọ̀gá wọlé wá bí ké ẹ̀mí ké ọ̀gbọ́n kẹ́kẹ́ dé ọ̀gá nínú ilé rẹ̀ ọ̀gá ló tún lẹ́hùn kí ni lọ bí rè jẹ. sí àwọn ìgbà tí ní àní bèrè ẹ̀rọ àbí èwo ní ìjẹ balabala yìí àbúrò ìwà burú sí ìgbà wọn láti wáyé náà ẹgbẹ́ dáwà òṣèṣe ànábì sallallahu alaihi wasallam o ti sọ nípa káàkiri àwọn abọrọ àtàwọn tó lọ ń kọ́lé ẹ̀kọ́ kan wà ń bẹ tó wọ́n wọ́n dẹ́ fún àwọn èèyàn nílùú sàgbé jẹ́ ó sì jẹ́ nínú ọ̀rọ̀ manhajù ni nínú manhajù ànábì ni wípé bí olówó abẹ́ni pàtàkì àbí àfáàgbà abẹ́ni ọlọ́run dúdú tó bá ṣe nǹkan kọ́kọ́ jẹ́ ìyàpọ̀ ọlọ́run nígbà ìjà tàbóso kẹ́kẹ́ tí ó jẹ́ nǹkan tí ó da gbogbo ọ̀nà pátá ọ̀bọ̀rọ̀ gbìlá mi. àyàfi ọba jẹ́ pé nǹkan yẹn ó ti déwájú adájọ́ tó sì yẹ ká gbé hádùú ìdílé lórí. lẹ́yìn ló fi lẹ́yìn pé kó máa sọ̀rọ̀ àwọn èèyàn pàtàkì ní àìgbá ọ̀gá wo ló ń kó bára rẹ̀. nípa burú tí o fẹ́ bí ó ju ẹ̀rọ àgọ́ fẹ̀sì rọ̀. ẹ̀jẹ̀ ká wo eléyìí. أفعل وقال يعتذر لهم النبي من فوق يسكوت ويتحمل منهم ما يصدر منهم يقف لقد هو هذه من تبع ملاره بل دعا إلى تجاوز عن أخطائهم أنا جبت واسي لكما يموجكو نجي أسيسي عوين بكتير يعني قالوا رابع مثل لكو قل فتجاوز عن ذوي الأيهات منهج أبوي منهج أبوي فنادى النبي هذه لو عايشة هذا العالية kẹ́ẹ̀lú sọ wípé àpínú dáwìl àìhà ṣe ẹsẹ̀ mọ̀dọ̀ ẹmójúkó ẹtùpamọ́ ẹ̀dá sọ́gbó àbárọ̀tì àbùkù àwọn tí wọ́n jẹ́ ẹni pàtàkì fún mọ́sáàsì àfúnúwàsí nígbà ẹgbẹ́ àwòrán tó ti náà olówó tí náwó tẹ́sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ènìyàn ẹ̀dá sọ́gbó àbùkù wọn ìlànà òdùnkà àyàfi tó bá yẹ pé tí wọ́n ṣe ó ti wá déwájú adájọ́ nílẹ̀ ẹjọ́ ìṣẹ̀lẹ̀ àkójì ká fún wọn lẹ́gba àti ká lẹ́wọ̀n lóko pa àti ká pa wọ́n nígbà náà àbùrọ̀dà ọ̀bù àdúgbò fàjùmọ́lé nínú àwọn kẹtẹ́ pẹ́ lè di kí ìdájọ́ kalẹ̀ fún ibi ìdájọ́ ọlọ́run wa àbùrọ̀dà ọ̀bù ṣùgbọ́n ó ṣe ká ẹbí ọ̀nà tẹ́ fi lè jẹ́ kí ìkẹyẹkẹ mójúkú òfin àrẹ́bìnrin ẹ̀sìn rẹ̀ afárí ìsúnmọ́ rẹ̀ ẹ̀dá wúrọ̀ àwọn ọ̀làlá wọ́n ní dàwọn àyàtọ̀ àti sọ́mi lọ́dẹ àfàbùl mọ̀rọ̀hàn àwọn tí wọ́n ní ìjọmọlúàbí àti pàtàkì láwùjọ ibi á ah, bàbá afọkùnrin lágbájá sí báyìí ibi wọn bàjẹ́ bẹ̀ pọ̀ ju ti afẹ́tòṣe lọ. ó sì ti fi ọlọ́ ìyẹn ò sọ tó kéré owó àbí ẹni kan kí máa ṣe ń tẹ́ ọ̀dá o wọ́n lè pe àwọn ọ̀dọ̀ níta ojú ara wúlò kọ́ a máa ṣe ń tẹ́ ọ̀dá yẹn kẹ́lẹ́ bó bàfíyó kọ wa ìwọ lọ fẹ́ tàbí dé kọ́ ara torí kí ara lẹ́yìn kí wọ́n náà máa ṣe. afọwọ́ ẹni nìkan yìí ìfẹ̀já wọ̀rọ̀ yẹn ó ní wọ́n zọ́ yìí ẹ̀jẹ̀ fúnra mú ọ̀kọ́ yẹn pọ̀ ó ní wọ́n zọ́ yìí mo ní ọ̀dọ́ àti síyàn nínú ìsọ̀ yìí ni pé alẹ́wò ń bẹ wúlò láàrin náà ìdàgbà náà ó bẹ̀rẹ̀ ní àwọn ẹ̀fẹ́ bá nípò láàrin àwọn èèyàn mílẹ̀lìjà wọ̀ṣọ́f ìfẹ́kùn ẹni àpọ́nlé ni ẹni yìí ni فإن الله تعالى خصهم بنوع تكريم وتفضيل على بني جنسهم ọlọ́run ọba ti kà wọ́n pẹ̀lú àwọn ìjọ̀jọ̀ ó jẹ́ pé kí ẹ̀ máa sọ̀rọ̀ nínú lẹ́yìn ẹ̀sẹ̀ tó yọ ọgbà ju ẹlòmíì lẹ́yìn lọ bí sẹ́ gbọ́dọ̀ tí wàá fàlà ṣe kódà kó ṣe jọ nínú tó kí ìwọ ó bò láti rí ó bá púpọ̀ jẹ́ ẹ̀kọ́ ó ní ìrùkọ́ yìí mú ní ọmọ ìkáàlẹ̀ mí ni wọ́n bẹ̀ sóra ẹni ọlọ́run bá ti lò láti nínú wọn ẹ̀ṣùhúrọ̀ bìlẹ̀kọ́yì ẹ̀dá kò jẹ́ mẹ́ta ni wọ́n sì abí ara ẹ̀ tí ò léwu ẹ̀dá àwọn ará ìṣúná sọ. ìkùsá nìyẹn kan tí wọ́n tẹ̀lé sí tí ò ní tí wọ́n ní bá àfọ̀nù àti wọn ah, náà kò bíyà á ẹ̀dá náà kò bíyà ìjọ pé tí àfa àbẹ̀lá àwọn ẹ̀dọ́ arákùnrin àdàkọ́ sọ̀rọ̀ làwọn gẹ́ làwọn ẹni ẹ̀kọ́ yẹn wò dìbò ẹ̀nà ọjọ́ orí rẹ̀ bá kú ẹni ẹ̀kọ́ títí àbá rẹ̀ bá wá rí kó mọ̀ ẹ̀ dẹ́wò láì dá ẹnu ẹ̀kọ́ ló yẹ̀wò dìbò ṣé kù fún wọn pé ó bẹ́ lọ́n fún ní kọ̀rọ̀ ó bá ti ṣàkóso rẹ̀ nítorí láàrin wá sí ẹ̀ ṣàkóso rẹ̀ ẹ̀kọ́ yẹn kò padà dìbò ìyẹn sọ fún ta ìyẹn wá sí kí wọn náà gà àwọn afárá olùjádàwò ah, jẹ ni ẹ ìjọba òfin ní kọ́ọ̀tù fún àrùn là nígbà mẹ́tí kò fẹ́ẹ́ kẹ́kẹ́ àmà jù tó wọ́n bẹ̀rẹ̀ bàbá òfin àwọn sáàrì sáàrì ọ̀rọ̀ tó ti là nílẹ̀ tó fẹ́ wọ́n bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ ṣé wàá jọ nǹkan mímọ́ yìí kò pé láti ara dàda ó ti mẹ́ bẹ́ẹ̀ lọ́kùnrin kọ́ agbára ọlọ́gbọ́n ẹni jẹun ẹgbẹ́ alágbẹ́ni àmì ọlọ́run ẹni jẹ gbogbo alóògùn wá sí lónìí ilé bá dá ẹgbẹ́ wọn lọ́kùnrin àgbọn ọkọ̀ àdúgbò ọba tí ó pọ̀ yẹ ọ̀nà ọlọ́mọ fúnra tàbí òfin wa ọ̀nà wa jẹ́ kí táàmù ọ̀sán àti táàmù ọ̀sẹ̀ jẹ́ kí ó jẹ́ dáadáa níbi ojú papọ̀ kí kọ̀ọ̀rọ̀ wa sì gbà jùlọ nípa ọ̀rọ̀ ọjọ́ kan sọ̀rọ̀ ibi tá a fún sí mọ́tà ìfún wa tó ń bẹ̀. so ẹ̀kọ́ tí ọ̀dún ti fi kọ́ ẹ̀ ṣé pé kó fẹ́ ọ̀jẹ́ àwọn ìjọba wa ká sọ fún mi kò ní sálùkà lónìí náà ni ẹ mọ̀ yìí pé ẹ̀rẹ̀ tí wọ́n ń wára gbòmìnà ìgbẹ́rẹ́ káwọn bá mú náà ni wọ́n gbé lẹ́yìn tí wọ́n wá sí wọ́n dẹ̀ jẹ́ wọ́n ti gbé lábẹ́ agbádá àlọ́ kò lúwà sí lónìí àti tí wọ́n tó jẹ́ wọ́n ní màmá lójú kú ìjọba ìṣẹ́rọ̀ kó wà láàyè òun kí ló fún amọ́ ọ̀pọ̀lọpọ̀ mọ́ra tó ti kà lórí ìgbàkà ọ̀pọ̀lọpọ̀ àwùjọ ẹ̀ ló ti dàrú lórí bàtàzọ ní àdáwò kan sí kejì fáwọn akẹ́kọ̀ọ́ nìkan tó ń lé ẹ̀kọ́ lẹ́sìn kalu nígbà tí o ti dùwájú kọ́ bí tó gbé hajj kalẹ̀ ẹ gbọ́dọ̀ àrímìlẹ̀ àkíìlú dáwùl àyà àti àkàrà àti ibi tí ẹ máa kù sí ẹ jọ̀wọ́ bò ilẹ̀ nàìjíríà. ó pé ní tí wọ́n ń ṣe sárọ́ọ̀pù sí mẹ́lára àwọn àti ṣúgọ̀ sí mẹ́lára àwọn ẹ̀ ní tó ń ṣe nínú ẹ̀sìn láǹfààní tó pọ̀ jù láwọn kò sí. ẹ kọ́ kù sí láàrin àwọn àfọlọ́mìyẹn ẹgbẹ́ ara sọ tó ṣe kéré náà yẹ ọláyọ̀ fún ibi ọ̀kan nínú káàbí rẹ àwọn èèyàn yìí mọ̀nkárẹ̀ mi ni wọ́n mọ̀sòwúrọ̀ ẹgbẹ́ náà wọ́n ti bìlá sí nínú wọn mọ̀sòwúrọ̀ ọlọ́run fún mi tó gbajúmọ̀ ìlọ́kọ̀ yìí ọ̀lú dáadáa àá iná ní káfíńtà lò òṣèlú tí èsù bá ti fẹ́ máa gbá mú yẹn ó máa ń rẹ̀ èsù lọ nígbà tí àkíkù ní pé oní àfa rẹ̀ ń jalè kò sí wàhálà òkú lọ́dọ̀ tiẹ̀ kò sí ọmọ míì Àwọn akẹ́kọ̀ọ́ máa pààrẹ náà. Ó náà ní tó kù sí. Ẹgbẹ́ àwọn olóòjà rí. Ìgbà ìrìn àti wọ́n ti ọ̀sẹ̀ pọ̀ ju wọ́n ti ọ̀sẹ̀ kìíní kan. Ìjọba yẹn ká mọ́ dàbí ìgbà yóò sọ pé ọ̀rọ̀ òun ni ẹ̀wọ̀ ẹ máa wo sẹ́ wọn. Ẹ mọ́ dàda wọn. Ṣùgbọ́n nínú ẹ̀kọ́ tí àwọn àbá àti káwọn ọmọdé wọn náà ní pé ìbàlẹ̀ wá gbà ìjọ tí gbọ́dọ̀ ní pípẹ́ àfa níwà tó da ọjà àlèmú mìsàlì jẹ. Àlèmú mìsàlì jẹ. Wọ́n ti wọ́n náà láti máa rí good example ara ọlọ́mọ sára ìṣèwà náà wọ́n ti àná lílì mo tà sí iná ìmàmù àdúrà sáà dùgbò láì mo tẹ̀lé ọjọ́ ìjọba kàmá ìjọ kí àná ọjà aṣáájú pé wọ́n máa ń ti sọ̀rọ̀ lórí àwọn èèyàn tó jẹ́ gbà. ṣùgbọ́n wọ́n máa ti wá dìgbò àná àwọn àmọ́ lókè àkótó láwọn lọ́ọ́ máa wà látàn bọ́rọ̀. إلى أمل وضلوا ما لا تنظر إلى أمل قل العلوم ولا تنظر إلى عملي ẹmú ìmọ̀ ẹmú iṣẹ́ ìgbà ìfàtà ní pé kò mú mọ̀ kò mú iṣẹ́ ìgbà tó bá bẹ̀rẹ̀ wá jẹ́ àbúrò bẹ́ẹ̀ ẹ wà lọ ẹ̀kọ́ tí àfa ìṣẹ́ àfa ní pé kí ká parí ìhà kọ̀ lónìí nǹkan olùkọ́ni ìwọlé lẹ́nu ìgbẹ́ ń táàmù dúró náà a ní kí wọ́n wà mẹ́rin àdìyí gbàgbọ́dọ̀ mọ́yẹ́dúró lóyìí wọ́n ní tùmọ̀ استحباب ترك مؤاخذة ذي الحيهات إذا وقع في زلة ìpànífẹ́ pé ká fi gbígbá àwọn ẹni tọ́lọ́ mú apẹ́lé ká fi gbígbá àwọn múlẹ̀ tí wọ́n lọ kó sínú ìyẹ̀gẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ kan ọwọ́ àfùwàtí àdọ́tí ọkọ̀ sínú ìwàdí ọ̀dá àtẹlámta ahàdà àánú ilẹ̀ àmẹ́ríkà àná hajjan ìdàkọ̀ òdòdó ìlà ìtàhálà àbúkọ́ ẹgbẹ́ nínú ọkọ̀ ọmọ fẹ́ sọ fún wa ọba ṣe ìsìlẹ́nu ìsìn kí wọ́n nìkan ló ti ká ẹ̀ ẹlẹ́rìí mẹ́rin àti pàtì ṣàdúrà fún ní kọ́rọ̀ pẹ̀lú wọ òun kan òun kan ìwọ àṣọ pé a wọ́n ẹ̀kọ́ jẹ́ pẹ́yìn láti bá ní irú ilé o ibi tí níyàwó sẹ́yìn ọkọ̀ bá ti torí ẹ̀ka ẹ̀sìn ìwọ àṣọ. báwo wá ń tẹ́lẹ̀ àwọn ọ̀dà òṣùwàrà wọ́n gbòòrò ara wọn.

ẹ̀sọ́ pé olówó kọ́lá máa ń sẹ́jọ́ ọ̀dà àbẹ́lẹ̀ ara àbí aṣáájú ìlú kan nítorí ní èkó ní gómìnà sẹ́gbẹ́ òṣèlú nǹkan dé òdà ẹ̀kọ́ ni kí n ti gbọ́ òde orí Facebook lọ́nà rẹ̀ ẹ̀wù tí mo dá ìwé wọ́ fún wa. ṣé wọ́n ṣe ń jẹ́ ọ̀dà ní ọjọ́ pé mọ́lágbọ́n ọ̀rọ̀ sọ́nà jẹ̀ máa rẹ̀ pé ìjọba bá ṣe ń jẹ́ ọ̀dà ọba sọ̀rọ̀ ó ti wà síbò pọ̀ nìkálà ní wọ̀n kan wọn ó tún kó wá mílíọ̀n kẹ́ ó wá tún kó ní agbo ọwọ́ wọn gẹ́gẹ́ mílíọ̀n ní. wọ́n á fẹ́rẹ́ kó sówó lò. ṣé tó àṣọ kò sanwó òṣìṣẹ́ ní ọmọ àlè àtòrí ayé ìwà àdá ẹ̀dùn ma ẹ̀dùn ẹ̀dùn sílẹ̀ ẹ̀dùn tó jáde ọmọ àlè awakọ̀ awakọ̀ awọ àti àmẹ́wà Muhammad kan. ẹ̀sùn sọ fún wa ni ẹ̀sùn sọ fún wa nígbà àwọn olórí wa olórí ibi tí wọ́n kù sí ẹ̀sùn sọ pé pé gbàfọ̀rọ̀ ló jẹ́ kẹ́rẹ́rì kí àfẹ́jì mẹ́kọ̀ọ́ sàlà lọ́kọ̀ ní sàlà sí àwọn tó wà nípò nǹkan báyìí nígbà wo láti kọ́ ẹnu nínú nǹkan sọ̀bọ́dọ̀ àwọn oníṣún náà nìyẹn nígbà wo láti kọ́ ní sàlà síjọba àwọn àbá àtún náà bí a dúró ẹ̀yìn kọ́ ní sàlà síjọba nìyẹn. àbọ̀ yá bí o máa ti kàn fún gómìnà lẹ́yìn ni yóò ń gbà lábàáyé wa wọ́n ti yọ gómìnà gẹ́gẹ́ nígbà lọ́ọ́ tẹ̀wálé òtítẹ́ sọ̀rọ̀ ó ti ẹ̀ láti kọ́ ọlọ́wọ́ kọ́lọ́mọ́ kọ́ wọn bẹ́ẹ̀. ẹ wo tí àbẹ́bí nǹkan àtúwà ní kíní ìlú tó tún mọ́ oníwà bálàbẹ̀là àti iná àwọn ìdìbò nìkan ọ̀nà. ó ń tẹ́lẹ̀ tí ọ̀rọ̀ bá ti wá lọ́dọ̀ adájọ́ yìí. ẹ̀ẹ́ báyìí gbọ́dọ̀ sọ́dọ̀ àgbẹ̀bọ̀ nìkan gbé lọ́sọ̀gbà àwọn ẹ̀ṣẹ̀ àwọn ti dé nígbà rẹ̀ ò wá o ó jọ kọ́mọ́tò tó sọ̀rọ̀ kó ní pẹ̀lú ọ̀sẹ̀ wa. ntí ànábì fi bá àwọn èèyàn tó pàtàkì lérè ìyẹn ò sọ́dún kó lọ́mọ dẹ́sẹ̀ wà fá o òdún kó lọ́mọ dẹ́sẹ̀ wà jánẹ́bí o òdún kó dẹ́sẹ̀ wà lọ́wọ́ àti o òdún kó dẹ́sẹ̀ wà wà kí lu o ìwọ ọmọ kí ó má dẹ́sẹ̀ pé sẹ́gbàdì ẹ̀wọ́ tó kọ̀ ọ̀dọ́ tó kọ̀ àfáà mi ẹ̀ dẹ́sẹ̀ o ìwà ọjọ́ sí ní ọ̀kan o bẹ̀rù ọlọ́run bí àwọn èèyàn bá jọ tọ́lọ̀ máa ní kí wọ́n tọ́ta rẹ láyé níbí tọ́lọ̀ wò jọ ni. ṣé wọ́n ní nígbà sọ ilé ìsìn kò sọ pé òkú ẹ̀sẹ̀ fún ẹni yẹn o fẹ́ká tó mo dá lé o sọ pé òkú ẹ̀sẹ̀ fún o. Bàbá mi máa kí fún kódà màrà bí Yorùbá ìlú ni wà ní ọ̀gbẹ́sì fún ẹ̀rọ tọ́ يساعدني وينكشف الغطاء وعقبي أن أمر على صراطي كهد السيف أسفله لغوه كهد السيف أسفله لغوه Àyíkẹ́ ni wọ́n jẹ́ ẹ̀tọ́ lọ́dún wájú ọlọ́run. Àmàmí máa ó ti hàn ó dámà rọ́bí. Ìsáàlù rí ọlọ́wọ́ fi ọlọ́wọ́ ẹ̀rọ ti ọjọ́. Àwa yóò ń jẹ́sìn ìfòrè ọ̀pọ̀ ooo. Ìsáàjà lórí gbogbo ṣe láyé. Ọ̀hà sí bí aláàmúrọ̀ àlàáfíà ọ̀sẹ̀. Ìfòkú ọpẹ́ ọ̀hún ọ̀lẹ́ orí afárá pìràtì. Ẹ̀ka ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ ti àṣàdà òun. Afárá ọmú lẹ́gbẹ̀rẹ̀ ju ìdà lọ. Wọ́n dà láti ń gbòdì fún ọdún tẹ̀rù yẹyẹ ayé tí ọlọ́run wá ní kí wọ́n ti bàbá torí pé dáadáa tó fẹ́ ti tẹ́sì kí lọ wá ń wò yí pé àìsàn kọ́ba ọjà bíi immunity ti ta fún bẹ́ẹ̀ni bá a pè wàlá immunity nfẹ́ táwọn tó ń jí àwọn ẹni àkọlé ní ẹ̀sán lọ. abá ní immunity ìgbẹ́nu ẹ̀sìn ẹ̀rí lásọ yóò ṣùgbọ́n immunity wá ní kí ẹni afọ́ ọlọ́wọ́ ṣe ń jọ̀dá ara o yọ ọlọ́run náà fi dáàbò bò ń bá láyé ni àti àmọ́ kò fún oru tọ́mọ wa jẹ́ ni ọlọ́run immunity ọ̀wá sọ pé kọ́mọ ẹ̀sìn tí ọ̀dà immunity wáyé pé tá bá wá ní gómìnà ẹ̀dọ̀ sọ̀kọ̀pá nínú ilé ìjọba ìlú òní náà dàrú ẹlòmíì ìgbẹ́ gómìnà òní ṣèjọ́ rẹ̀ lọ́kàn fún àwọn ọ̀gá ìgbà yìí pé ìjà lọ sọ̀kọ̀pá gómìnà. ìjọba ní immunity bá wà kálẹ̀ àwọn ètò ìjọba bá jẹ́ ní eré immunity jẹ́ pé kọ́mọ bàjẹ́ sí ètò òyò ọ̀dà rẹ̀ kò àbí Allah subhanahu wa ta'ala kọjọ́ fún wa sí o kó tẹ́lifíkálùkù náà sí ibi tabakùsì fún ọmọ tó ń sọ àfúrúgbò ṣòkò ní kó sára ìkẹ́ wa o kó bọ́kú lọ́rùn wa rè kó sára bọ́kú lọ́rùn wa o kó sànà wa kó gba àwọn èèyàn tí wọ́n ti ga tó bí mo sùn dáadáa wọ́n dùn wọ́n jábọ́ nígbà náà wọ́n bá mi mú wọn dúró wọ́n bá mi darí ẹ̀mí wọn sí ẹ̀sìn tọ́lọ́hún àkọ́bí wọn tó dín náà yìí ẹ̀ darí wọn síbẹ̀ kí wọ́n lè gba fúláàbì tí ó fi gbòòrò ó kálukú wa náà kí àwa náà dáwà náà lọ́la fún ara rẹ láti tọ́ wa kó o sì wá jẹ́ káàdọ̀ lè lò fún Allah fi hada Ramadan وإن شاء الله تعالى نرجو من الله أن يدخلنا إلى رمضان المقبل وأن يجعل لنا لمن يتبعون القول ويتبعون أحسنه وفي هذه كفاية لمن أراد الهداية وجزاكم الله خيرا وبارك الله فيكم والسلام عليكم ورحمة الله وبركاته السلام ورحمة الله جزاكم الله خيرا فيكم إن شاء الله nígbà tí ìgbàgbọ́ ní gbogbo bí ìwà tá a ṣe gbà lónìí ọ̀la ní káwọn kó bọ̀. Insha àìsí agbẹ́dọ̀ lákàlẹ̀ fún ọ̀rẹ́ ìgbóògbé